á ah, òun náà fẹ́ jọ tiwọn kí náà ṣẹlẹ̀ ah. <laughs> kàkà àbẹ̀dẹ̀ alẹ́ jẹ́mu bí ìgbà tí ń mú ògùn náà dání torí wípé kí ni àwọn èèyàn ntí wọ́n máa lé ọ̀tọ̀ wọ́n wá ní ọ̀fẹ́ padà sí ntí ọlọ́run ọba fi mú jíṣẹ́ náà lọ́la nígbà táwọn èèyàn ti jìnnà tí wọ́n ti jìnnà sí tẹ́fẹ́tẹ́fẹ́ tó wọn kò tẹ ẹ̀ kò make sense ọpọlọ ti dàrú ọpọlọ ti dàrú wọ́n ponú wọn ò rí ọ̀rọ̀ kan wọ́n rí nàní lahum ayunun la yubsiruna biha wa lahum adhanun la yasma'una biha ulaika kal an'am bal hum bí ẹranko ni wọn káàyè tí ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kọ́ rí bẹ́ẹ̀ wọ́n burú jẹ ẹranko lọ torí jẹ ẹranko bá gbúròó yọ ẹranko sọ yìí. ló fi jẹ́ pé a gbọ́dọ̀ fẹ́ràn wọn ju bọ́lá wọn bá ṣe gbé wọn sí lọ a dẹ̀ gbọ́dọ̀ bù wọ́n kù ìfẹ́ wọn bọ́lá wọn bá ṣe ní a fẹ́ràn wọn bójìṣẹ́ náírà sílá ṣe ní a fẹ́ràn wọn a dẹ̀ gbọ́dọ̀ kọjá àlà pẹ̀lú rẹ̀ bẹ́ẹ̀ni lùkùlù wọ́n tẹ̀fẹ̀ ìkọjá àlà a dẹ̀ gbọ́dọ̀ má ṣe tó a gbọ́dọ̀ má fún wọn nípìn wọn tó a dẹ̀ gbọ́dọ̀ kọjá àlà pẹ̀lú rẹ̀ àwọn tí wọ́n kọjá àlà àwọn ní pín yẹlẹyẹlẹ bí táwọn ṣe àti tí wọ́n ṣiṣì àtàwọn kọ̀wárìkì a gbọ́dọ̀ fẹ́ wọn pàápàá jùlọ wàlúkúlọ́fà ọ̀rọ̀ṣìrì khususan pàápàá jùlọ àwọn àfáà mẹ́rẹ̀ẹ̀rin ọjàlá àná. أبو بكر ودع عنه عمر ودع عنه عثمان ودع عنه علي إمام علي ودع عنه أبو فẹ́ràn خجاله نعم وأوصى النبي صلى الله عليه وآله وسلم باتباع الخلفاء الراشدين خصوصا بعد بعد جلو òjíṣẹ́ náà àṣàlà ń fọ ọ sọ̀rọ̀ àsọ́ọ̀lẹ̀ bẹ̀tìbáyọ̀ kúlẹ̀fà ìrọ̀ṣìlẹ̀ ìmá tẹ̀lé ìlànà àgbékalẹ̀ àgbọ́yé súnà àwọn àfáà mẹ́rẹ̀ẹ̀rin ní pàápàá jùlọ. ثم يتبعون الذين يلونهم من القرون المفضلة الأولى. lẹ́yìn ìgbà a máa àní jẹ́ kí ìṣesí wa kọ́ yapa sí ìṣesí àwọn ẹni rè kọ́kọ́ tí wọ́n wá nígbà àkọ́kọ́ ìgbà tó lápọ́nlé jùlọ tó jẹ́ gbà àkọ́kọ́ yìí. Fakọ́lá sọlọ́lá aláhi wa aláhi wa sálám. Oníṣẹ́lá Muhammad sallallahu alayhi wa sallam wa torí kó alaykum bi sunnati. Wọ́n sunnati àgbọ́yé bí mo ṣe tú ọ̀rọ̀ ọlọ́run ọba bí mo dẹ̀ ti tú lílò rẹ̀ ìnà ẹ gbọ́dọ̀ tẹ̀lé o. wa sunnatil khulafa'il mahdiyin ar-rashidin. àti bí àwọn àwọn àrólé mi olùtọ́sọ́nà olùfinimànà pàápàá jùlọ àwọn mẹ́rẹ̀ẹ̀rin o bí wọ́n ṣe gbọ́ ọ̀rọ̀ mi yé sí. tí ọ̀kan nu wọn bá gbọ́ nǹkan kan yé tó fẹ́ tako tí gbogbo àwọn yòókù gbọ́ yé ntọ́kan gbọ́ yé o tí ò bá ní ẹ̀rí tó yẹ kóró tó tàwọn yòókù àgbékalẹ̀ torí pé kí ni ẹ̀rí wo la gbọ́dọ̀ tẹ̀lé òru àgbáyé òjíṣẹ́ ńlá Muhammad sàlásìlá ló fi jẹ́ pé nígbà míì tí nǹkan kan bá fẹ́ ṣẹlẹ̀ wọ́n béèrè wípé nǹkan báyìí báwo ni nínú àwọn tí wọn ò tiẹ̀ tó wọn sọ pé a báyìí báyìí báyìí báyìí báyìí láàrin tó jíṣẹ́ náà sára sọ́nà ṣe ẹ̀ẹ́n tábà ní ta ló tún gbọ́ bẹ́ẹ̀ àwọn mi ò tún dìde pé bẹ́ẹ̀ ni kódà wà ń bẹ́ lóòótọ́ a rì wọ́n dẹ̀ sún sẹ́yìn pé a. Ah tó ń túmọ̀ sí pé kí ni wọn ò ní gbọ́ àgbọ́yé ọ̀rọ̀ òjíṣẹ́ náà sọ̀rọ̀ àṣálà kí wọ́n ti dànù ó gbẹ wọn ló ń gbẹ ó mu wọn lómi gan gbogbo ibi tí wọ́n bá ti rí máa ń dì í máa ń jà fún ẹ dì ẹ̀sùn ma ǹdẹ́ni tí bá fi eyín dị mà eyín ibi eyín ọ̀gà sẹ̀mí ati àti gbà èèyàn kò ní rọrùn tó ẹ dì wípé ẹ má jẹ́ ọbọ lọ́wọ́ yín gbogbo kọ́ndíṣàn tẹ́ bá wà hálù tẹ́ bá wà má àdádálẹ̀ lórí tẹ́ ẹ ti rí wípé bójìṣẹ́ ńláza àtúlà ń ṣiṣẹ́ ni báwọn sàádé ṣe mú lónìí pàápàá jùlọ rọ̀dọ́là ánùhùn àwọn àfáà mẹ́rẹ̀ yìí tí wọ́n dẹ̀ ṣàlàyé lórí rẹ̀ ẹ ṣọ́ra fún tí ó yapa sí àgbọ́yé wọn tẹ́ ẹ bá rò pé gbọ́ nǹkan tó yapa sí tiwọn tí ń ti di àìlágbọ́yé ìmọ̀ tí è ṣe ìmọ̀ tó bá ti wọ́n mu ọ̀rọ̀ pọ̀nú ni. fa inna kulla muhdathatin bid'ah gbogbo ntọ́ bá yapa sí ìlànà bójìṣẹ́ ńlá ṣe ṣàlàyé ọ̀rọ̀ táwọn sàbẹ̀ ṣe gbọ́ yé gbogbo ntọ́ bá yapa sí àdàdálẹ̀ wa kullu bid'ah wa kullu bid'atin gbogbo àdádálẹ̀ síwẹ̀ ìṣìnà ni nínú ẹgbà wa mi ọ̀kúnlọ̀ dada fìdínà gbogbo òṣìnà iná ní múyàn wọ̀ kọ́lọ́wọ́ ní ìmáàmù Daaru Tanzil ìmáàmù Malik rahmatullahi alayhi wa alayhi ló fi sọ yí pé tí nǹkan kan bá ń sọ̀rọ̀ kan nípa ọ̀rọ̀ ẹ̀sìn. fi bí àwọn ẹni àkọ́kọ́ ìṣiṣẹ́ fi ṣe òṣùwọ̀n ntọ́ba yapa ságbọ́yé wọn má tẹ̀lé gbogbo ntẹ́nì kankan bá ń sọ fún ọ yí pé wọ́n fi ṣàlàyé fún ọ lórí rẹ̀ tọ́ yapa ságbọ́yé wọn má gbà á torí pé ntí ẹsẹ̀sìn nígbà náà kò lè dẹ̀sìn ní ìsìn àtúbọ̀tán ó mà yóò lè yanjú o. àfi ntọ́ yẹn ju rẹ̀ lákọ̀ọ́kọ́ kọ́lọ́mù bá mọ́sá yẹn ju ọ̀rọ̀ wa lórí súnà òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa alihi wa sallam inṣàlá kiri kò fi àgbọ́yé súnà kò fi tàwa lọ́rẹ̀ kó jẹ́ àgbọ́yé kó jẹ́ àlè mú lò kọ́dẹ̀ fi ṣe sábàbí oríire fún wa ní gbangba ọjọ́ gbẹ̀ndà kíámà kọjá ká bá òjíṣẹ́ náà làásìlám wọlé ọlá ká bá wọlé o kọ́ má jẹ́ kí á yẹsẹ̀ kú lójú ọ̀nà rẹ̀ kọ́dà jẹ́ kí a bá wà papọ̀ ní gbangba ọjọ́ gbẹ̀ndẹ̀ alikiyama ní aljanna firdaus. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله وبركاته ورحمة الله وبركاته ìbéèrè mi sà ni pé nínú àwọn mùsùlùmí ẹlẹ́gbẹ́dẹ́ kan ó wà nínú masjid wọ́n wá ṣe azan nígbà tí wọ́n ṣe azan tán wọ́n wá bẹ̀rẹ̀ wáàsí títí tí wọ́n fi gbẹ̀rún dúró. Um, ọmọ ìyá kan wá kò ṣàkíyèsí pé kò yẹ kí èèyàn ṣe báyìí gbogbo tí ẹ bá fẹ́ ṣe tí wọ́n bá dẹ̀ kírun kan kí ẹ máa ṣàlàyé. ó wá mú ọ̀rọ̀ òjíṣẹ́ ńlá sọlọ́lá àlùsọ́lá wá tó sọ pé báyìí náà sọlá pé láàrin irun pípé méjèèjì ní azan àti kọ́mọ̀ pé irun kíkí wà so pé irú wáàsì gan lásìkò yẹn ó lè máa kọ ó lè máa disturb àwọn ẹlòmíì tó ń ṣe ìbádà mi lọ́wọ́ ó wá ní òun ò pé ó wá sọ gbólóhùn kan pé òun gbọ́ ṣùgbọ́n òun ò gbà òun gbà ṣùgbọ́n òun ò gbọ́ ó lè sọ̀rọ̀ ẹ̀ nìyẹn ẹni ẹ wá wò pé ọ̀rọ̀ bíi ọ̀rọ̀ olókùn làákàyè lọ́rẹ̀ yẹn wá sọ pé àfáàyàn àgbà gan ẹnu rẹ̀ ló ń ti kọ́kọ́ gbọ́ wípé kò tọ́ láti ṣe wáàsí nírú àsìkò yẹn àwọn onírárá wọn pé àwọn máa ń ṣe dọ́ńdà wà yẹn wáàsí ìdájí mo ní wáàsí ìdájí náà tá a bá kírun tán náà wáàsí ìdájí náà nìyẹn náà ṣé irú àsìkò yìí ni ó ní ẹ pé òun á ṣe bẹ́ẹ̀ ni gbàtẹ́ ni wọ́n ń bá sọ̀rọ̀ lọ́wọ́ ẹni yẹn lati láti ní nọ́mbà àfa wọn but kò ní credit lásìkò yẹn lẹ́yìn ìgbà yẹn ọ̀rọ̀ yẹn wá kẹ́ni yẹn la ó lọ ra ó pe àfa àfa wá sọ pé a tí bá pè òun tán o kéèyàn ni gbogbo ohun téèyàn bá wá sọ ńgbà náà tẹ́ wá ma tán kéèyàn máa sọ kò sí nígbà tó wá lẹ́yìn ìgbà yẹn ẹni wá bí léèrè pé nǹkan tó ló fẹ́ ṣe findings lé lórí ìlú ó ti ṣe ó ní ẹ pé ó ṣàwọn àwọn yẹn wá sọ pé ṣé kí n pe àfa ẹ̀ so àwa pe àfa àṣàrì wọn bá sọ̀rọ̀ ṣá so ìbéèrè wa ni pé ìjẹ́rú àwọn èèyàn báyẹn déèyàn lè lọ sí irú gádùn wọn tí wọ́n ti máa ń pé láti consult àfa wọn pé. irú nǹkan báyìí kí ni àlàyé yín lórí e, bóyá ó lè kọ̀rẹ́ẹ̀tì àwọn nǹkan mi. ẹgbẹ́ kan ṣoṣo tí ọlọ́run ọba ti fi ní kó yìí ṣẹlá sa islam dálẹ̀ náà ni wípé ẹgbẹ́ mùsùlùmí ntọ́pa ní ọba ti fi rán òjìṣẹ́ náà sílára ọ̀sọ́lá lẹ́ẹ̀fì rí nínú àwọn ńlá gan tí wọ́n wà pé wọ́n jẹ́ àfa sálàfù tí ẹni tí wọ́n jẹ jọ àfa àpapọ̀ tí wọ́n ti ẹ̀jọ́ rẹ̀ tó bá sì nǹkan kan gbọ́ yé wọn ò ní fi í torí fífi í bí ìgbà tí wọ́n rán bàjẹ́ lọ́wọ́ ni. tọ́ba dẹ̀ ṣe tí ó jẹ́ ìkún wọ́n kún lọ́wọ́ wọn ò bẹ̀rù wípé ká sọ pé kẹgbẹ́ sáàmà dàrú ẹjẹ́ á ṣe láwo tiwa tọ́rọ̀ bá ti ń dọ̀rọ̀ ẹlẹ́gbẹ́dé ọ̀rọ̀ bí awo bí awo ọmọ àwọ̀ tọ́ra àní fẹ́ kí ojú ó ti ọmọ ẹgbẹ́ wa tàbá àfa ẹgbẹ́ wa ìtìjú tọ́jẹ́ dẹ̀ tọ́jẹ́ jẹ́ ọ̀gá àtìjú òun ní tìjú gbangba ajọ́ gbẹ̀ndẹ̀ àlìkíyàmà kọ́lọ́hún dáyàn dúró wípé ntọ́ sọ yìí ẹ̀rí ẹ̀dá ló fi jẹ́ pé èèyàn ṣọ́ra fún gan tí maslaha bá máa wà ntí kéèyàn kan advice àfààní wípé torí ọmọ àjọ tí wọn ọ̀ràn yóò ṣe yóò ṣe torí àkójọpọ̀ dá lórí ìmà gbogbo àkójọpọ̀ tí ó lè mú kí àtúbọ̀tán dá ìlọsíwájú wà ó ń la àtúbọ̀tán àkójọpọ̀ tó dá lórí ìmà ọlọ́run bá sọ báyìí òjíṣẹ́ náà sàrásílám sọ báyìí sọláàsán àwọn ẹni ìsíwájú gbọ́ yé báyìí ló fi jẹ́ pé tá a fa àgán bá fẹ́ ṣì mú ọmọ lẹ́yìn lè pe àkíyèsí rẹ̀ sí gẹ́gẹ́ bí àpèjúwe ìmáàmù dáhùn tanzil ìmáàmù náà máa di rahmatulah aleyhi wa aleyhi kò rí ẹ̀rí fún tàkìlélẹ̀ faraji pété àbá fẹ́ ṣàlùwàlá o gbogbogbò àárín kábàáyì kò rí ẹ̀rí fún kò lè gbà á ẹni tó fẹ́ pe àkíyèsí rẹ̀ sí nínú àwọn ọmọ kéwú sọ́mọ jìnnà lẹ́yìn. ntí òun fi pe àkíyèsí lórí ẹ̀rọ ẹ̀kọ́ ni wípé ah, sọ̀rọ̀ nípa tàfílẹ́lẹ̀ virgin máa Malik tẹ̀bí léèrè pé ẹ̀rí wo ni wọ́n ní lórí rẹ̀ ó dẹ̀ musanadu ni wá anlágbájá anlágbájá anlágbájá ọ̀fà títí tó dófin kí ni wọ́n Malik sọ fún un. Onye ní sanadu yìí o dáàb ó ní wa tó tó kalẹ̀ wúrà ni wípé àfa kan kò gbọdọ̀ sọ pé òun ó lé ìdáná láti lọ ni ti ń ṣe nílẹ̀ ti ń sọ̀rọ̀ lórí rẹ̀ yé báyìí sọ̀rọ̀ sí àti sẹ́yìn náà Abubakar rẹ̀dà àánú wọ́n á ṣe fa wọ́n dá ọ̀rọ̀ kálẹ̀ tó fa ìbínú tójú jìṣẹ́ náà àsálẹ̀mù òbínú kí ẹ tó kí mu ìmọ̀ ìrànzó ọ̀ ìmọ̀ àṣù ṣẹ́kọ̀rọ̀wì bàbá bá kí mu rákà méjì nísẹ̀dẹ̀ rákà mẹ́rin lọ́ba sálámà <laughs> nínú ẹgbàá wa torí kí wàhálà ní ìtumọ̀ bẹ̀ẹ́lẹ̀ àwọn afáà méjèèjì ti yára bẹ́ síta dùnìyẹ̀dẹ́yìn ọ̀kan nínú àwọn sàábé ọwọ́ á ní bàbá sàlàlà sàlọ́ ẹ gbàgbé ni àbí ìmú ti dínkù kú ní òpó mẹ́rin a òjíṣẹ́ lára àṣọ ní àwọn gbàgbé wọn ò lè dínkù ó ní tẹ́ ẹ̀ tí wọ́n bá ti dẹrùn kù ajẹ́pẹ́ gbàgbé ọ̀kan méjèèjì ṣẹlẹ̀ àwọn dáhùn wàhálà òdùnú àwọn ọkùnrin ìfẹ́ fà fún wa yìí ọ̀kan lára ká tó kírun àti ìrìn tán irúfẹ́ fa omi ilẹ̀ òjíṣẹ́ náà sàn sún àwọn abéèrè sódodo ni lórí èdè ni sọ wọ́n ní bẹ́ẹ̀ kí ló ṣe ọmọ raka méjì ó ló bí sájídà sáré kí lọ sọ ó lè mí gẹ́gẹ́ ọmọ èdè ènìyàn lèmi náà mo lè sì mú ń gbà mí tí ó bá ti yapa sí ní tí mo fi kọ́ yín ẹ ṣe kí ni ẹ máa ń lè létí sallallahu alaihi wasallam. Ah! a a ẹlẹgbẹ́ ni ṣéwù ṣéwù sọ̀rọ̀ làá o tún sọ̀rọ̀ làá ntí ṣéwù lè fi jẹ́ ṣéwù ní pé kó mẹ́rin wá o ẹ̀rí dẹ̀ ni ọlọ́run ọba sọ bá òjíṣẹ́ náà sára sọ bá àwọn sàbí sàlàyé rẹ̀ báyìí o tí ọba rẹ̀ rìn mú wá o ẹni tí wọ́n ránṣẹ́ sọ́lá àrọ̀sọ́lá ni wọ́n ń pàkíyèsí rẹ̀ sí tó ti fi lọ́lẹ̀ tó ti sọ́ọ́lẹ̀ yìí o ìṣesí ẹlẹ́gbẹ́ máa ń tako eléyìí torí wọ́n máa ń wò wípé tá a bá ṣe àtúnṣe olórí bí ìgbà tá a yẹpẹrẹ rẹ̀ ni wàlá ìrànlọ́wọ́ sí. tí ó bá jẹ́ wípé irú olórí báwọn ọkàn bára rẹ̀ ń bẹ̀ ni omi bára rẹ̀ ń bẹ̀ torí tí ó jẹ tọrọgọrọ wọn tí wọn bá ní afẹ ẹgbẹ báyìí ó ní àní òun iṣẹ afẹ ẹgbẹ báyìí o mùsùlùmí lòun àti báwọn pàdé lọ́nà tó pọ̀ ní hajj ní gbogbo ah sẹ́yìn làáfà ẹgbẹ́ báyìí rárá o òun iṣẹ afẹ yẹn mùsùlùmí ni òun òun kàn wá ojú ọ̀nà àmọ́ tòun ó tún lé wá dé o kó tún sọ pé rárá ẹgbẹ́ yín òun là fún ẹgbẹ́ yín torí tí olúkálukú ọ̀jẹ̀ ọ̀làlẹ̀ mùsàlá ìyáde ọ̀ ìyáde ẹni jẹ́míà now èyí ló lè ṣẹlẹ̀ so tó bá yẹ pé àtúnṣe lè wá kó o pe àkíyèsí àfáà yẹn sí i kọ́ mọ́ bá káwọn èèyàn máa tara rẹ̀ ṣìnà ntí o dẹ̀ sọ tàbí ntí o ṣe kí a máa wá sí i lápò ó lè pàkíyèsí rẹ̀ sí but kọ́ má jẹ́ lójú àgbo ń bẹ̀ torí ó lè ó lè bí nǹkan mi ó lè bí nǹkan mi sọ ètò bá máa mú mùsùlùmí àwọn èèyàn lè ṣe kí ẹ lọ bá fún akẹ́kọ̀ọ́ sálàyé. sọmọlẹ́kùn ẹ̀ sọ náà wà lẹ́kùn sọ́làmù sọ̀rọ̀ wọ́kà. náà. asalafi. ayakumala. ami wayak. bákàlà ọdún ikú. ami wayak. àti kaba ayakumala. bẹ́ẹ̀ mi ni pé gẹ́gẹ́ ọ̀rọ̀ ó ṣe òyìnbó kò ṣe òyìnbó là àdẹ̀fẹ́ òkúta ìpá àwọn kan tó wọ́ sí ju ẹlẹ́gbẹ́ yìí lọ. bẹ́ẹ̀. àpèjẹ gẹ́gẹ́ bí fẹ̀sọ́n. là. àti gẹ́gẹ́ bí jabata. bẹ́ẹ̀. kí ló dé tí mo fi mú ọ papọ̀ ní pé nítorí pé mọ́nà àjẹkọ́ náà pípé sí. tẹ̀kísì. tẹ̀kísì. kí ni ìjì ni pé bàtí fẹ̀sọ́n wá sí Ìbàdàn. kó tó wá sí bẹ́ẹ̀. tó ṣe lẹ́tọ̀ nípa ọ̀rọ̀ tẹ̀fí tó wá sọ. malam Suleiman amúbẹ̀yẹ wà nbẹ malam Muhammad Muhammad Lawal Shawkani ọ̀nà wà nbẹ. pàtó bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ sọ̀rọ̀ ìbàdàn tó ń sọ̀rọ̀ lọ gbogbo àwọn students ní sin kan tó gbọ́n fún ẹ̀ dá báyìí ẹ̀ ṣe ń sọ̀rọ̀ báwo kó ń sọ̀rọ̀ wá. pàtó ya Shawkani wò fún àkàtà ó ní kọ́kọ́ kàfàrà bàbá gwamna shi kalbani kuka kawo ne wani kamfo na shahada fún baba albani ó sọ ti baba bomba ó sọ ti baba osemin bàtó yá ó láti mú sàbẹ òun náà ni eh, abdullahi bin abbas. Eh, bẹ́ẹ̀ náà ni àtúkà fún abdullahi duna kúkú duna kúkú. díẹ̀ díẹ̀ ni díẹ̀ díẹ̀ ni ẹ̀ńtọ́ bá ti ń ta sí afa sunna àwọn afa salafi ó ti gbé wọ mi. O ti gbé pósí mi ọlọ́wọ́n máa ti ni ngbọ́ ọba ya yọ ta sáwọn sàbẹ ngbọ́ ọba ya yọ ta baba gan fún ara ti dé lẹ́bù nínú tàtó ọ̀kan nínú wọn sọ pé kí ni lárúbáwá yẹn sọ yaani yaani nabi kí ni ọmọ lárúbáwá yẹn ń sọ. ó dé lẹ́bù rẹ̀ nínú tàn kì í ṣe tuntun owó kí ni èyí ṣe tuntun ló fi jẹ́ yí pé gbogbo nǹkan ìwọ̀ntúnwọ̀nsí ni ẹni tí ò ṣètò kì í ṣe é jù aláṣejù òní máa ṣe tẹ́ àti pé ọ̀gọ̀rọ̀ àwọn nǹkan bẹ́ẹ̀ pé tí ọba ti kọ́kọ́ gbọ́ yé tọ́ba ti yẹsẹ̀ kúrò lórí rẹ̀ báyìí yóò máa ṣìnà lọ́dún nínú kọ́ìlà tí mo gbọ́ yìí pé wọ́n ní Faisal muwa adahulọ lànà aṣẹ́kànnà hudọ́ọ̀lù wípé tekfir ọ̀nà ni tí èèyàn fi tọ́nà nímọ̀ ni tọ́nà bá fi kẹ́wọ́ mọ̀ yìí láti fi pé àwọn àfáà bá fẹ́ kọjá là padà sójú ọ̀nà. lẹ́nu rẹ̀ lọ́hùn náà ìyẹn rò pé position ti jàbátá ni jàbátá kọjá àlà ni kọ́lọ́n bá dá padà sójú ọ̀nà àlà. nǹkan tó dé dùdú wo bẹ́ẹ̀ kí ni ìdí pé bàtí bàtí ó sọ̀rọ̀ ẹ̀ ṣàkánì dìde tó gbé òun ò lé ara ò bá àbá sàmán ti sunkún ó sunkún gan sàmán ẹ̀ àmì ẹ̀ ó sunkún yìí eh, náà ó dájú ó sunkún gan ṣàkánì àga tó wá sí pọ̀ òun náà gbé sókè láyé ìṣẹ̀ tó sọ̀rọ̀ òun náà gbàgbà mi wà ló bí àga ẹ̀sìn lẹ́gbẹ̀ẹ́ sọ̀rọ̀ ẹ̀sìn àmì ìgbẹ̀sẹ̀ ni ẹ̀sìn wá jó sùn lẹ́gbẹ̀ẹ́ ọba ìṣe english ọba yìí lábá sọ ọba ìṣe ìbò ṣàkánná sọ pé mọ ìṣe ìbò mọ sọ lábá tó sọ yẹn lọ lábá ìgbẹ́ máa fi mọ òkú bọ́ lábá yá máa sọ bàbá tó ń sọ wá wá ṣe é ṣe english àwọn students wa ti wà wọ́n ti àkáyé ìrìn pẹ̀lú english ní sọ́ọ́ tó ti mú pa student gan. bẹ́ẹ̀ni torọgọ ọ̀rọ̀ aróko ni wọn. inú inú bá bísí àká ni bísí àká ṣe sọ̀rọ̀ lẹ́ẹ̀kan náà ni kò sọ̀rọ̀ ni pé ẹyin dọ́ọ̀lù ni ẹni sọ̀rọ̀ tí wọ́n bá fún ẹtí tuntun agbọ́lọ́wọ́ ẹ̀ gan gbọ́ yé. bàtọ́ wọ́n sà wá finish àwọn yàrá pé akílẹ̀ ah, tó ti báyẹn pé kó ah, ó ní ẹ̀yin máa ti sọ̀rọ̀ ẹ̀ máa ti ń jìnnà ẹ̀ tó mọ̀. wọ́n ti ń fi gan wọ́n ti ń ṣe. Kìlọ́fẹ́rùmẹ̀ntì kejì ṣé tí wọ́n ṣe ní pẹ̀lú ìjà ọ̀tá náà. Bẹ́ẹ̀. Wá ní ṣe last two weeks ló wá ó wá sí Ìbàdàn. Ó tún wá di ọjọ́ ìlú bẹ́ẹ̀. Bẹ́ẹ̀. Gbàtó wá wọlé yìí ó láti sọ̀rọ̀ lórí mana tẹ̀fí náà lórí sọ̀rọ̀ tẹ̀fí mana jẹ̀gbẹ̀ náà lórí sọ̀rọ̀ lórí yẹn. Wá ní àwọn tí wọ́n ti sọnù pé gẹ́gẹ́ bí àwọn ó ṣàpẹ́ àwọn ọjọ́ àdọ́mùnì kékeré gbogbo àsọ̀rọ̀ ó ní gbogbo pátá ìdílé àyè ìṣẹ́ tó máa jáde ó ní mò ń yọ ó ní mo yẹ wọn o yẹ nìkan nu wọn o gbogbo pátá yẹn ní ẹnu. àwọn tọ̀dọ̀ ọmúnú. ẹ tọ̀dọ̀ ọmú tààmúnú ẹ gíní kan ẹ̀yà àárẹ̀ fún ọsọ náà lọ́ba àárẹ̀ fún náà wọn bẹ̀. àwọn asáwò dé. ọlọ́run sọ àmùgẹ́ni ọlọ́àmùgẹ́ni ẹ gẹ́gẹ́ ó ní anájọ́ pé kùlùhùn fìnnà ìlà wáhìdà. نعم الفرقة فرقة من ناحية العقيدة يا أخي من الذي قال على يعني jaba ta lọsọ yìí. jaba lọsọ bẹ́ẹ̀ o máa di fẹrẹ láti ṣàlàyé bẹ́ẹ̀ a ní o da sábàtì ẹgbà àwọn afọkì tù kẹlímà ọmọtì yìí. táwọn ìdílé lọ yẹ kẹlímà táwọn ìdílé rẹ pé ọmọ òun mùsùlùmí ni wọn. bẹ́ẹ̀ni níbo bẹ́ẹ̀ yọ sí. bẹ́ẹ̀ni. ó ní gbogbo àlàyé ìgbésí ìdílé bẹ́ẹ̀ bọ fi náà rí ni. òṣìṣẹ́ ńlá ọgbọ yé. orí gbogbo gbogbo àwọn sọ. òṣìṣẹ́ ńlá ọgbọ yé àfa àkọ́kọ́ tó kọ́ sọ́nà òṣìṣẹ́ ńlá sọ́nà àrà sọ́nà. tí ọlá ti sọ bẹ́ẹ̀ ni àwọn amúra bá ṣe láti àkójọba àwọn student àwọn student wa ń bẹ àtọ̀gọ̀rọ̀ wa ń bẹ ni wọ́n ṣe lọ́jọ́ ọba. ọ̀rẹ́ ti ta àti ìbẹ́ta bá a kan láti dẹ ọ challenge mẹ àti aláti challenge okun ògbà òun fẹ́ ṣe bá àmúṣe lọ́kọ́ṣà pé akérésò ó ti ẹ̀kọ́ àfàlù ń fẹ́ arígbọ̀ wọgbọ̀ gbọ́láwá tó bí ń jẹ́ tí ń bí àrùn dídá náà aláṣọ á lọ sí ọ̀dọ̀ ẹ̀ tán tí wọ́n gbà sí nítorí pé ìmáàmù Málíkì gẹ̀gẹ́ náà ló tún gbà. ìmáàmù ìmáàmù Málíkì lọ́dọ̀ wa kọ́lẹ́jì ọ̀dọ̀ wa ibi tán kọ́ mọ́ sọ̀dọ̀ wa pa obìnrin sí ibẹ̀ ní ẹni ẹnìkan náà àtàrọ́mù ló gbà láyé mẹ́ẹ̀. àwọn tí wo ṣé ṣé ó di nínú àyíwò láti dé lóyún ọ̀rẹ́ àwọn pé ìkànnà àfàṣàkà ni pé ẹni báyìí báyìí báyìí ṣe nǹkan báyìí kí lè fẹ́ ṣe lórí ẹ̀ kúndé ní ìgbè ní pé ọ̀rọ̀ ìjọ ìjọ ńbàdàn yìí gan wàhálà nítorí ìbàdàn ìjọ ńbàdàn. ogun ìbàdàn bí bí street ṣe pọ̀ nìbàdàn sí bẹ́ẹ̀ ni ìjọ náà ti pọ̀ sí. àríkíkà dé lórí ẹ̀. àwọn afáàsùn náà wà nìbàdàn o. bẹ́ẹ̀ni. àwọn ẹni eré pọ̀ ń bàdàn o. bẹ́ẹ̀ni. wàhálà àwọn ẹni eré pọ̀ ń bàdàn gan bí èkó náà ni pick your choice bí misra ni pick your choice ṣùgbọ́n sọ̀mọ́ eh, ẹni tí ó pìkì choice rẹ̀ gan òun gan olójú eh, òye tó lójú gan kò lórí eh, ọgbàdùn sọ gbogbo jẹ́gẹ̀jẹ̀gẹ̀ báyìí náà ti wà ń bẹ̀. pé ẹni tó màlàkà kò sábà kankan ara ẹni tó lè bá ṣe a ní kókó ṣe mọ̀kọ́ṣà ó lóun ò lè bẹ́ẹ̀ ní pé bọ́dà kan nìyí látakò pé wọ́n yẹ kí ẹsẹ̀ báwọn yẹn ṣe ṣe bá tiẹ̀ lókùsù tó lẹ̀ ṣe báwọn ṣe mọ̀ kọ́ṣà ó ní àwọn oníṣẹ́ mi mọ́ òkú bẹ́ẹ̀ gbá alùpìdí àṣẹ mọ̀ kọ́ṣà ṣe ìgbìmọ̀ jẹ́nẹ́rì alùpìdí àníwọ̀ ṣe kìnnà jùlọ nǹkan kó tán pa síkà jọ jọ dìbẹ́tì ti abdulaziz ó ná àwọn wọ́n máa yẹ ah, àdìlítì nǹkan kan. àṣẹ àṣẹ báyọ̀ ọ̀mẹ́. wọ́n náà àdìlítì nǹkan kan. ó ní tí ẹ̀wọ̀n lè bá gbọ́ ẹ̀wọ̀n ò lè bá àwọn alùpùpù lè ṣe báwọn ṣe gbé bóun lè bẹ́ẹ̀ nìkan ṣe gbé. ẹjọ́ mi bá ṣe ìdáláró. Abdulrazak. ẹ̀kọ́ tó kọ́ńjà dára sí àti kọ́ńjà rẹ̀ mọ̀tún. àní àìmọye ọkọ̀ sí àyè mọ̀dínà. tí wọn gbádùn. bẹ́ẹ̀ ni lọ́dọ̀ tiẹ̀. eyín o ṣe ṣe tuntun náà torí Iblis gan ó ṣùgbọ́n máa dá ní káyà ìdẹ́nìkẹ́ ni pé ìwọ́sì ni pé kán lọ sọ fún bàbá yẹn gbogbo iṣẹ́ bá fi ṣe ni pé bàbá ọ bàbá ìmáàmù gẹ́gẹ́ sí gbogbo Ìbàdàn. bí kán sọ fún sí ìmáàmù ni kán dẹ̀ yóò wà níbi ìjókòó ẹ̀jọ́ tó bá fẹ́ wá kán wà lò kán aṣọ àkídà àgbo mọ̀wákì fẹ̀ fún ìmáàmù kán wà rà gbogbo mọ́sì Ìbàdàn pọ́nlá ta tó wọn kúrò ẹni báyìí ọmọ báyìí ló ń jẹ́ ọ̀dẹ́gbọ̀ ọ̀jọ́ sílẹ̀tọ̀ arábàdàn. bí ẹ ṣe ṣe ṣe fún Ah, gbogbo ìgbésẹ̀ tí ẹ bá gbé tí súnà òjíṣẹ́ náà sàlám ó fi mókè gẹ́gẹ́ bọ́lọ́wọ́n bá ti fi rán òjíṣẹ́ náà sàlám kọ́lọ́wọ́n bá kó kún yín lọ́wọ́ lórí rẹ̀ eh, òun gánà ara wa ni àwọ̀ sọ pé kì í ṣe mùsùlùmí mùsùlùmí ni bọ̀tà eh, ó sì gbọ́ yé eh, tí virus bá ti kó sínú system fàyínà lílá ọ̀rẹ́ ilé rọ̀jọ̀ àfikọ́lọ́wọ́n bá ara ọba àlejò ọlákọ́bá yẹn fọ̀mátì ẹ̀ láti tún rìlóòdù ẹ̀ kọ́lọ́mù ọba kọ́ba fọ̀mátì ẹ̀ òun nìkan náà ló lè ṣe kọ́ba fọ̀mátì ẹ̀ fún yàní kọ́dẹ̀bà ìnstọ́ọ̀lù tí ó bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni ọ̀dọ̀ rẹ̀ lọ́wà kọ́lọ́mù ọba kọ́mọ́sà sí nírọ̀rùn torí làṣẹ́kì. àwọn tí wọ́n ń gbọ́rọ̀ gan kì í so ọgọ́rọ́ wọn orí wọn ò pé wọn ò létí so kó tó di pé fìtínà yẹn wá dé lẹ́wù tí ó di wípé ẹ lè máa pa wọn torí tó bá ti di lẹ́wù wípé gbogbo àwọn ilé kèfèrí ni wọn àwọn ẹni wọn àkọ́kọ́ kí ni wọ́n sọ nígbà tí wọ́n ti kàfárà àwọn èèyàn tán next stage ni wípé ẹ̀jẹ̀ á mú wọn kú kúrò lórílẹ̀ aha n tí ń ṣẹlẹ̀ nù. díẹ̀díẹ̀ ni tọ́wádà àgbọ́yé bá ti gún tí sọ̀rọ̀ sí bá ti wọ́ ìṣesí náà yọ máa wọ́ gbà tó bá ti di pé fara gbogbo àwọn eléyìí kí ni àwọn àwárí yìí ṣe kọ́rọ̀jù àná yàní lẹ́yìn èèyàn kí náà ṣe wọ́n gbógun fara wọn wọ́n gbógun tì ìtàn bá fi ilé gbógun ti bí Sayyidina Ali radiyallahu anhu àtàwọn èèyàn nánà ń gbàyàn káwọn èèyàn sí wọn máa rò pé kínní so kí fìtínà ò tó dé lẹ́fù wọ́n ti ń ya mọ́ṣáláṣí tí wọ́n sọ́tọ̀ wọ́n dé gbogbo wọn sì wẹ̀ àrà àfà àrà ọmọ kí ó dẹnu wọn dẹ́ sọ pé àfà ara wọn mùsíbà mùsíbà tó ti gbòde ni so kó tó di wípé fìtínà ó dé lẹ́fù kọ́mọ́tún wá di wípé kọ ọ wá kú òlé gbó olé ó tún wá di nǹkan mi torí tó bá ti di wípé tọ̀ lẹ́wù wípé ẹ lè pa wọ́n ẹ lè máa pa wọ́n gbogbo àwọn tá a ti tẹ̀kfíìrì fún yìí ẹ bá ẹ jẹ́ amú wọn kúrò lórílẹ̀ tó bá yẹ pé lẹ́wù yẹn lọ̀rọ̀ ti dà tọ̀ ẹ mọ̀ pé mùsùlùmí náà ni wọ́n pè wọ́n àwọn tí wọ́n ń fa wàhálà ní Bauchi àwọn kálàkátó ni wọ́n pọ̀ nù àwọn Kùránì sangiriti tí a sọ pé fọbi ayé àhádìsí bá dà wúlò nínú àwọn ọmọ ètò sínú tí a sọ pé ẹnitọ́ wo laago yọ wọ̀ ná ẹnitọ́ gbé lọ máìkì yọ wọ̀ ná ẹnitọ́ wo tẹlifíṣàn yọ wọ̀ ná ẹnitọ́ lo fóònù yọ wọ̀ ná mùsùlùmí náà ni wọ́n ń pè wọ́n wàhálà yẹn bá délẹ̀ ibo ni wọ́n fà sí àbò mùsùlùmí náà wọ́n fà sí àwọn terrorist suicide bombers kí ni wọ́n pè wọ́n. mùsùlùmí ni wọ́n lóòótọ́ ṣùgbọ́n àwọn ni wọ́n fàlẹ́ lori wọn ò ní gbà wọn ò ní mọ̀ pé àwọn ju ni àwọn eléyìí ti dáná ru so ọ yẹ kí ìgbésẹ̀ dìde ní gbogbo ibi tí wọ́n bá wà àwọn tí wọ́n bá jẹ́ àwọn àgbààgbà fáwọn torí ọ̀gọ̀ọ̀rọ̀ wọn náà wọn wọn ìsara rẹ̀ wọn ọgbọ́n kankan yé tí wọ́n fi ń wọ́n kéwú gan làṣẹ wọ́n kéwú gan ṣùgbọ́n wọn ò ní manhaj tó yẹn jù so kí wọ́n fi tètè dìde kírú fìtínà yọ sá fún mọ̀nà akásà torí pọ́nmọ́ yìí pé òun ò lè gbé kò wọn ò lẹ́rìí tí òun ò fi gbé tó pàápàá jùlọ ńgbà tí ti lọrin tó ti ṣẹlẹ̀ tó ti wá di wípé yẹ wọ́n ti wọ́n ti kanlẹ̀ so tó ti wá ń dérò Ìbàdàn so káwọn ọmọ ìyá wa nìbàdàn kí wọ́n tètè dìde sí yàn kó tó di pé ó gbalẹ̀ yóò wá di nǹkan tí a lérò kọ́nà ọ̀yà ọ̀yà fìtínà. nínú ọmọ yìí torí ibi tí bàtà bá tẹ̀síwájú tá à ń bá ń tú bó o là ṣe lo hadith òjíṣẹ́ náà sallallahu alaihi gbogbo àwọn àlàyé tí ìlú yìí àwọn èèyàn yékéyéké tí ó fi jẹ́ pé ibi tọ́gbọ̀ ọ̀rọ̀ wọn ti ṣìnà á fi mà á. àwọn sàbí òjìṣẹ́ náà sọ̀rọ̀ àràsọ́làm ní gbólóhùn yà káfíìn ọ̀tàbí ìwọ ti di kèfèrí o àwọn olùsẹ́ni kankan nínú rí àwọn máa ń sá fún gbólóhùn. so so lẹ́wù táwọn sàbí òde òun ti kọjá abẹ nísìnyí ṣe tó ń sọ nìyẹn rọ̀dẹ̀rẹ̀ àánú yaani ṣẹ́ńṣẹ́nà tó ṣe ọ̀ ní ẹ̀ àṣẹ yaani kọ́lọ́wọ́n bá kókó ayọ̀ ní àrùn ní epidemic tí àwọn ará àbàdàn tí wọn bá tètè parẹ́ báwa ṣe ọlọ́run bá ṣe fún àwọn ọmọ àyà ṣe lẹ́kọ̀ọ́ yóò gbé wọn lé o so kí wọ́n tètè yanjú rẹ̀. inshallah alkarim ẹnìmẹ ọ̀kọ̀ọ̀kan nínú wọn tá a bá lè rí a bóyá o ti rí ibi tí aláró kù sí tóbi fẹ́ wá fi gbolẹ̀ ní gbangba ọ̀làwàlà ọba tó fi wọn mi rí mi rò pé mo rí rí ṣùgbọ́n ẹni kọ́lọ́wọ́n bá ok ok ok alakpa kọ́lọ́wọ́n bá kótó ọba fòye ẹ̀sìn yé kó dẹ̀ jẹ́ kí ó fẹsẹ̀ rẹ̀ múlẹ̀ ju tẹ́lẹ̀ lọ kọ́lọ́wọ́n ya gbogbo wa ya aburú aburú tó burú jù ní aburú ẹ̀sìn kéèyàn sì ọ̀rọ̀ gbọ́yé gbogbo àwọn ọmọ ya tí àdánwò yìí bá kọ́lọ́wọ́n òní ó dàpọ̀ àwọn kọ̀ọ̀kan kan lẹ́kọ̀ọ́ nínú náà àgbà ọ̀gá níbi àti láhàrá. لا إله إلا أنت أستغفرك وأتوب إليك اللهم صل على محمد وعلى آل بيته وعلى أزواجه وذريته كما صليت على آل إبراهيم إنك حميد مجيد وبارك على محمد وعلى آل بيته وعلى أزواجه وذريته كما باركت على آل إبراهيم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 اللهم صل على محمد وعلى آل بيته على أزواجه وذريته كما صليت على آل إبراهيم إنك حميد مجيد وبارك على محمد وعلى آل بيته على أزواجه وذريته كما باركت على آل إبراهيم إنك حميد مجيد أما بعد فالسلام عليكم ورحمة الله وبركاته nínú àánú ọlọ́run ọba àti ọlá rẹ̀ tó tún kọ àkójọpọ̀ ní àárọ̀ yìí nínú ilé rẹ̀ a máa tẹ̀síwájú nínú ṣókí nínú ìṣesí ní sọ̀rọ̀ sí ní ìròrí ní ti àwọn ẹni tí wọ́n kọjá lọ tí ọlọ́run ọba ti yọ́nú sí. Si tọ́jọ́ wípé ìrònú èèyàn nípa ọba adẹ́dà sí ọmọlàkejì sí ara rẹ̀ gan ìsọ̀rọ̀ sí èèyàn nípa ọba adẹ́dà lórí ara rẹ̀ gan àti sí ọmọlàkejì ẹ̀dá kìíní yàtọ̀ sí òun ìṣesí èèyàn sí ọba adẹ́dà Allah subhanahu wa ta'ala sí ara rẹ̀ gan tàbí sí ẹ̀dá mi ó gbọ́dọ̀ papọ̀ mọ́ ìròrí ìṣesí a sì sọ̀rọ̀ sí àwọn ẹnìrè tí wọ́n ti kọjá lọ yìí kọ́lọ́hún ọba ó tó gba ìgbésí ayé èèyàn lẹ́sìn lọ́wọ́ rẹ̀ ló fi jẹ́ pé ó dandan kí èèyàn kọ́ máa ṣe ìgbìyànjú ní gbogbo ìgbà ní gbogbo bí àti ní gbogbo ipò tí ìbá wà kó kí ìròrí òun ìsọ̀rọ̀ sí òun àti ìṣesí òun. sọ́ba dẹ́dà Allah subhanahu wa ta'ala sí ẹ̀dá kejì ẹ̀dá míì yàtọ̀ sóhun bí àwọn ẹ̀dá yìí ṣe wà ní ìpele ìpele ìpele bá ṣe ṣe sí òbí ó sí ẹ bá ṣe ṣe sí ẹni tí ì ṣe òbí bá ṣe ṣe sí. Si ẹni tọ́jẹ́ wípé ẹ̀jẹ̀ ó so wá pọ̀ ó yàtọ̀ sí bí a ṣe ṣe sí aláwo bá ṣe ṣe sí ẹni tọ́jẹ́ wípé ó lè jẹ́ omi náà lọ pa wá pọ̀ ṣùgbọ́n tí nǹkan bẹ láàrin wa tó nípọn bí kíni bíi ti ìgbéyàwó torí ńgbà tí ọlọ́run ọba sọ̀hánà wàtálá tí ó sọ ní tíra rẹ̀ ó ní wà kọ́sùtùm mín húnna mẹ́tàkọ́n ó ní ọ̀gáàlì ìlọ. <clears throat> májẹ̀mú tó nípa ẹ ti gbà látọ̀dọ̀ ó wà láàrin ẹ̀yin méjèèjì nítorí eléyìí gbogbo wa yàtọ̀ sáwọn eléyìí ẹ̀dá ní ìkẹyìn tí ètí ẹ̀sọ́mọ èdè nìyẹn bó la ṣe ṣe sí bó la ṣe sọ̀rọ̀ nípa rẹ̀ bó la ṣe rori nípa rẹ̀ àti nínú àwọn ọmọ èdè nìyẹn gan ẹni lórí ẹni tí ó kéré sí wa ẹni àjọ rí bákan náà ẹni tá à ń bá ń tiẹ̀ bá jà. ẹni tá a bá fẹ́ràn gbogbo ẹ̀ ló ti dájúdájú nínú àgbékalẹ̀ ojú ọ̀nà bá a ṣe ayé ọba fi gbàgbésí ayé èèyàn lẹ́sìn lọ́wọ́ èèyàn níròsì nísọ̀rọ̀sì níṣèṣì sọ́ba adẹ́dà sí ẹ̀dá. síra ẹni gan wọ́n gbọ́dọ̀ bá tàwọn ẹni síwájú tí ọlọ́run ọba ọba àlekíọ́lá subhanahu wa tó fi wọ́n ṣe àwọn ẹni àkọ́kọ́ tó jẹ́ pé a máa dá gbogbo òṣè sí wa ìsọ̀rọ̀ sí wa àti ìròrí wa padà sí tiwọn torí pé kí ni wọ́n bójì ṣe náà sàásálàm ló gbà wọ́n máa gbogbo ilé tí ẹ̀dá bá fẹ́ jèrè láyé ni tàbí gbangba ajọ́ gbẹ̀ndàlì kìámà ni <clears throat> tí eléyìí ò bá yanjú ètò pọ̀ nínú ọ̀rọ̀ rẹ̀ ni ò yanjú ṣùgbọ́n tẹ́lẹ̀ bá ti yanjú gbogbo kò tọ́ bá bára rẹ̀ yọ yakunu ma'a Allah yóò wà pẹ̀lú ọba adẹ́dà ọba ọdẹ́dà ó wà pẹ̀lú rẹ̀ gbogbo ìgbésí ayé èèyàn sì rẹ̀ tẹ́lẹ̀ ìbá ti yanjú nínú ọ̀rọ̀ rẹ̀ falhamdulillah ìgbìyànjú tá à ń ṣe lè láti jíròrò láti tanná àmọ́lẹ̀ tíra ọba adẹ́dà Allah subhanahu wa ta'ala bó ṣe fi rán òjíṣẹ́ muhammad sallallahu alaihi wa sallam nínú ilé rẹ̀ ilé almasjid torí alikawa ni ọlọ́run ọba ni wípé àwọn kan ní kóra wọn jọpọ̀ nínú mọ́ṣáláṣí rẹ̀ láti máa ṣe ìgbìyànjú lólé eré eléyìí bí ìbá ṣe wípé àwọn màláìka ò sí gàgà bò wọ́n pẹ̀lú kíni pẹ̀lú kí ọlọ́run ọba ọba kí ọlá. tó pé ń gba wọn bá ṣe tán gbogbo òjókòó wọn yìí wọn ò gbé lọ ọba adẹ́dà tó ti mà tẹ́lẹ̀ yóò bi wọn léèrè bólẹ̀ tí ń bọ̀ ní ọ̀dọ̀ àwọn kan ní tí wọ́n kóra àwọn nínú ilé rẹ̀ tí wọ́n ń ṣe ìdánilẹ́kọ̀ọ́ wọn lórí bó ṣe fi wọ́n jíṣẹ́ náà sàrọ̀ sọ́lọ̀ torí pé wọ́n ń fẹ́ àlìjánná wọn ò dẹ̀ fẹ́ wọná Allah subhanahu wa ta'ala bí wọ́n léèrè ṣé wọ́n rí àlìjánná wọn ni àbí wọ́n rí iná àwọn màláíkà sọ pé rárá mo torí pé wọ́n ti gbọ́ nínú àlàyé olùdíwọ̀nsẹ̀ rẹ̀ òjíṣẹ́ máa Muhammad sallallahu alaihi wa pé ń tọ́ sọ ìdí eléyìí ni wọ́n fi mú ní ọ̀kúnkúndùn ló fi jẹ́ pé ọjà tó jẹ wọ́n lógún ọba adẹ́dá wa sọ fún gẹ́gẹ́ bí ẹgbà wa ṣe wá lọ́tọ̀ lójú iṣẹ́ náà náà wípé n tí wọ́n ń pààyà o òun wọn yà tí wọ́n ń fẹ́ ní dáadáa òun ò ìjókòó wa ìròrí wa ìsọ̀rọ̀ sí wa àti ìṣesí wa kọjẹ́ kọjẹ́ pé torí ti ẹnìkan kọ́dẹ̀jẹ̀ ká fi jọ bí òjíṣẹ́ ńlá Muhammad sàlásàlá ṣe ṣe táwọn ẹ̀yìn síwájú náà jẹ́ tẹ̀lé bẹ́ẹ̀ tí ó jẹ́ rẹ̀ ní ayé ń bí ká jẹ èní rẹ̀ láyé ń bí ká wá jẹ èrè rẹ̀ ní gbangbajọ́ gbẹdàkíyàm. Hadar. وعلى ذلك فإن مرجعه وسنة عند التنازع هو كتاب الله وسنة وسنة رسوله صلى الله عليه وسلم قال الله تعالى náà lórí eléyìí ibi tí àwọn tí wọ́n wà ní ojú pọ̀nà ìṣesí òjíṣẹ́ lásìlárọ̀ sọ́lá tí ọlọ́run bá fi máa wí pé bí ó ṣe lo kùránì nìyí tí wọ́n máa dá ọ̀rọ̀ padà sí gbogbo ìgbà tí fàǹfà bá ṣẹlẹ̀ láàrin wọn wà kìtàbù lọ ó ní wípé kí ni tí ọlọ́run ọba rẹ̀ sọ lórí rẹ̀ wa sunnata rasulihi sallallahu alayhi wa sallam tí wọ́n bá rí títí ọlọ́run ọba sọ lórí rẹ̀ náà tán kí làlàyé tó jíṣẹ́ náà sọ̀rọ̀ àṣìlá sọ lórí rẹ̀ kí àlàyé wo ló ṣe lórí rẹ̀ torí àní sọ pé tá a bá wà nínú tírà Qur'an tá a bá rí àwọn àwọn ànú súnà tábàárì àlà àṣìgbékalẹ̀ lélẹ̀ àṣìsọ ni ìròrí tọ́wọ́ ni.